ẹ̀kọ́ kẹẹ̀ẹ́dógún àwọn iṣẹ́ ìyanu Jésù Jésù ní agbára ńlá láti ọ̀dọ̀ Ọlọ́run ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àti oríṣiríṣi iṣẹ́ ìyanu ńlá ó wo àwọn aláìsàn sàn ó la ojú afọ́jú ó sọ̀rọ̀ àwọn òkú sì di alààyè ó dá ìjì dúró ó sì rìn lórí omi nígbà tí àwọn ènìyàn rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu wọ̀nyí ọ̀pọ̀ gbàgbọ́ pé lóòótọ́ ló ti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹnu yà wọ́n sí ohun tí Jésù ṣe àti èyí tí ó sọ Jésù ní agbára láti ràn wá lọ́wọ́ ẹ̀kọ́ kẹrìndínlógún